نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقى فقف الحمد لله ọba tí ó dáwà sí títí di ọjọ́ tòní Olèlè hamdu lè rọ̀ṣàmá ní rọ̀bílẹ̀ àwà lè mìí ọba tó ní àkóso gbogbo ayé àti gbogbo tí ń bẹ nínú ẹ̀. kò lè lè hamdu lè rọ́hàmà ní ọ̀bí lè àwà lèmi. ọba tó ní wá àtàwọn tí wọ́n ń darí wa àtàwọn táwa náà ń darí. lahul mulku yawma dini iyyaka na'budu. له الملك يوم الدين إياك نعبد ọba tó yá tó pé tó bá di ọjọ́ ìgbéda alìkìyàmọ̀ gbogbo dáridári kan gbogbo alákòóso kan gbogbo aláṣẹ kan gbogbo olórí kan kò ní sáàyè fún jẹ́ náà Ọlọ́run ọba nìkan olúmọwá ni àkóso jíjarí. Lahul ni àmúsù wà láhálò wà láàmúgúnlò. Ọbẹ̀ ọlọ́run ọba kó jọ ọjọ́ náà kó ṣe wá lẹ́ni ìdùnnú jọ náà. Lahul àmúsù wà láhálò wà láàmúgúnlò. Ọba tó lànà lè ní tó lọ́la gbogbo ọjọ́ tá bá máa pàdé níbìkan كل الأمر كيف يشنجلا مدبر كل الأمر كيف يشنجلا الله بطا دوبا فونتا في بيريتو لوني ó náà lọ́ba tí ó ń darí gbogbo nǹkan pátá ó ṣe wọ́n kó lè lámúrí ṣe wọ́n kí gbogbo nǹkan ṣe máa lọ bẹ́ẹ̀ náà ló ṣe ń darí ẹ̀ ìmí àwáyé ńgbà bọ́ sí bó ṣe wù mí náà tẹ̀yìn pé kó ìmí àdẹ̀ṣẹlẹ̀ ńgbà kò ní wù wá bọ́lọ́ ṣe tó ṣùgbọ́n bó ṣe fẹ́ tó nìyẹn adúpẹ́ fún ọlọ́run ọba náà lẹ́ẹ̀kan sí

ní tòótọ́ tòótọ́ táwọn eléré tànà táwọn dẹ̀gbà tí wọ́n tẹ̀lé tí wọ́n rò adùn ayé táwọn èèyàn wọn kan rí lójú ọ̀nà táwọn ènìyàn wà tó pé àwọn gbà wípé tó bá ní adùn àbí ọlọ́run bá kójọ kó bá ṣàlékún ìyẹ́nú rẹ̀ fún wa bákan náà a nítorí pé àkókò ti lọ kámà kí gbogbo àwọn èkàn tí a bá lórí ìkàlẹ̀ pípẹ́ dé wa kí ẹ ṣe ti fàárí ọ̀nà pọ̀ iléyàn náà dẹ̀rẹ́ kí ń ṣe ti gbéraga nígbàtíwà ẹ̀yìn bàbá wa lórí pé kọ́lọ̀n jẹ́ kí a jọrí ṣọlọ́n jẹ́ pẹ́ ọ̀nà tí ó jẹ́ òkùnfà kúròmbí bọ́sílé kúròmbí bọ́sílé kúròmbí bọ́sílé tàbátún ìwòyà náà wà lẹ́kọ̀ọ́ àtúkúrò lẹ́kọ́ lánàá tún ní púrógrámì náà lábẹ́kúta lánàá yẹn náà kaná lẹ́yìn ilé yẹn láti ti kò sí mìíràn láàárọ̀ yìí tàbátún tí kúròmbí náà atún níbòmí ìtàtúnṣe ń lọ pẹ̀lú ògbó ọlọ́run ní wọ́n dáná estate ní kótópó bí ọlọ́run bá kójọ gbogbo ẹ̀ kó gba lẹ́sìn fún wa kó má dálò wa láyà gbogbo ohun tí a fi ní bá kí ní ìpàdé lọ́dọ̀ ọlọ́run láti kìí àmọ̀ kó má fi ṣàdánwò fún wa a kí gbogbo ẹ̀ bàbá wa gbẹ̀yìn màmá wa gbẹ̀yìn brothers and sisters tí a ti bá ní orí ìjókòó kọlọ̀kọ̀bọ̀ asán ilẹ̀ sàn dáadáa gbogbo ẹ̀yìn àgbàgbà lọ́wọ́ wájú bí náà mo kí wa sàn ilẹ̀ wọ́n tí wọ́n ní kí a wá bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ nínú oṣù dúnú oṣù olókèké oṣù oṣù Ramadan oṣù tí a pé ẹmà rí pásìkò yìí náà ni wọ́n àti máa ń pọ̀ káàkiri gan-an torí níwà nínú gbèkùn àwọn èèyàn tẹ́tí gbọ́rọ̀ ọlọ́ pápájúlọ ti wà láàrin èèyàn rẹ̀ abalẹ̀ nítẹ́ bá ń bá sọ áàdì láfàánà àti gbọ́ ọlọ́run ló jẹ́ ní káfí bí yẹn panú torí ló fa tó fi jẹ́ tún àwọn èèyàn wà tuntun ilé kò tún sí bọ́lọ̀ ti ṣètò yẹn nìyẹn ó ṣàlùkùránì náà tó wá ní àbíká máa tún tó wà nínú ẹ̀ náà sí wa pọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣàlùkùránì tó gan aláwùjọ tó ní kálùkù tí ń lò síbi tó ń fẹ́ lò sí tí ẹ̀ ẹni kó tómi lálùkùránì mọ̀ ṣíta lè mọ̀ ṣíta mọ̀ tó bá wọ́n ẹ̀nà alùkùránì fi ṣe tó bá ń wẹ́ àkídà àwọn èèyàn kan nìyẹn ìwọ́ lè mú lọ́dọ̀ tí ẹ kémi Ọlọ́run fi kó wájọ síbí lónìí, òun náà ní tí a fẹ́ kájọ fi ẹ̀mí dè mọ́lẹ̀, wọ́n dábá ti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ wa náà. Wàtẹ́kí wà lọ́yìn lázimu kúlà fi ní fàlẹ́sà yẹ̀síṣù sọ́ọ̀mù bí lè máa sí وليس يسيح صوم بالمعاصي Tọ́jọ́ pé tá ń pè ìbáyọ̀ Ọlọ́run, ọ̀nà tó ní kálukú wá gbọ́dọ̀ gbójú tó lójoojúmọ́. ẹnjìnà ẹ̀bá wa sẹ́ẹ̀tì máìkì ìpínlẹ̀ àlàáfíà kò sọ̀rọ̀ rárá báyìí. náà ni tá gbọ́dọ̀ gbójú tó lójoojúmọ́ tá gbọ́dọ̀ fọkàn dè mọ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba kìí ṣe nǹkan ẹ̀fẹ̀ kìí dẹ̀ ṣe nǹkan àwàdà tòkòsáǹfà ní níbi àwẹ̀ gbà eléyìí tí ò bí ìbẹ̀rẹ̀ ọlọ́run sí ni wa khallis kulla sa'yika torí ẹ̀kọ́ ní kálukú wá jìnà sí tí ọba ti já ọba tí wọ́n náà rẹ̀ jù. wàkọ́lẹ̀ ìsìnkú lásàáyé káwọn fàṣáàdì. ọmọ tó bá ti ní ṣe pẹ̀lú bàjẹ́ ìwà bàjẹ́ ìwà tí ò dájá yàgò fún. fàlà húsìnà lè wá kíbi líle màá sí i. torí kò sáà túbọ̀ tán dáadáa bẹ́ẹ̀. fàlà húsìnà lè wá kíbi líle màá sí i. ní bá ti jẹ́ ọ̀daràn sọ́dọ̀ ọba tó ní kò ní látúbọ̀ tán rí.

bá community wa bábi tá wà bábi tá tí ń ṣẹ̀ ní yálà bí tá ń gbé lọ́wọ́lọ́wọ́ ni àbíbi tí ṣẹ́ gbé wa lọ àbíbi tá tí ń ṣòwò ó ti jẹ́ community wa náà nìyẹn nígbàtà ti wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ta fẹ́ kọ́kọ́ wò ní pé ìjẹ́yàn ti ẹ̀ nípa tó lè kó lórí ilẹ̀ tó fi lè balẹ̀ ọlọ́run ọba jẹ́ bí tàbí wá ń sọ pé ká community wa ṣe kájẹ́ kí dàgbàsókè bá community wa látọ̀dọ̀ wa kó ṣùkú ní kálùkù ṣe jíṣe díẹ̀ bẹ́ẹ̀ ni èèyàn lè contribute sí bàjẹ́ community Tirukọ́lá wọn bá sọ pé wọ́n látọ́. Wọ́n látọ́ bú sí dúró ìfilẹ̀ ọ̀rọ̀ sí bájá ìsìláàfì ha. Ọlọ́run bá ní ẹ má balẹ̀ mi ọlọ́run bá jẹ́, ẹ má báyé jẹ́. Látọ́ bú sí dúró ìfilẹ̀ ọ̀rọ̀ sí bájá ìsìláàfì ha. Lẹ́yìn ìgbà tó ti bá wa tún ayé jẹ kalẹ̀ dè wá, àwa wá ń lo bẹ̀, ó ti tún àwọn ayé jẹ kalẹ̀ dè wá, àwa kàn wá dé sí ká má wá bàbí dé sí ìjẹun. Wọ́n látọ́ bú sí dúró ìfilẹ̀ ọ̀rọ̀ sí bá ba'da islahiha. Kí ni tí a lè fi balẹ̀ jẹ́? Dhalikum khayrun lakum in kuntum mu'minin. ara nílé ló lóore fún ma pé kẹ má bà ilẹ̀ ọlọ́run jẹ́ kẹ tún rí ilẹ̀ ọlọ́run ṣe kẹ jẹ́ àmbásádọ̀ dáadáa islam àtàwọn mùsùlùmí ọmọ ìyá yìí tẹ́bájọ́ olùgbàgbọ́ òdodo lóòótọ́ ẹgbọ́wọ́lọ́ ti sọ ṣùgbọ́n tẹ́ bá kí ń ṣe olùgbàgbọ́ òdodo lóòótọ́ tó bá pé bá ní ẹ̀ ṣe mùsùlùmí tó bá pé bá ní alúfà ní ẹ̀ ṣàfà ẹ̀yìn lè lọ ṣùgbọ́n nǹkan tún mọ̀mí ní tó bá kólùgbàgbọ́ òdodo ní nǹkan tún mọ̀mí ní na nǹkan tún mọ̀mí na dhalikum khairul lakum nǹkan tún mọ̀mí ní. àkọ́kọ́ nìyẹn lábala nìyẹn ó wáyé ká wá béèrè pé kí ni tẹ́ mí pẹ̀lú pàwọn èèyàn bá lè jẹ́ ẹjá padà sínú Suratul Baqarah ẹjọ́ kí ní àná nígbàtọ́lọ́run fẹ́ dá bàbá ńlá wa ìran àwẹ̀ èdè èèyàn yìí anábíwá adam. ọ̀yíbí kan láwọn òbúkà lílìmàlá ìjà tí ní ìjà ìlú àrídì ọ̀kọ̀lẹ̀ ìfàtà ń. ìkàbùlọ́wọ́ ẹni tó bá ń jáná tàbí tó ń ṣe wá sí fẹ̀ fún tí àbá ti wá fẹ̀ fún jù ó ń ṣokùnfà kóhun tètè ha kó tètè rẹ ni ṣùgbọ́n àmà mánéjì ẹ̀bẹ́ ọlọ́run kó tún rọrùn jù báyìí lọ وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة الله أباني إن بعد سوء مصفوع ملائكة Inni ìjáyìnlò fi àrídì kọ̀lì bàtà. Ọlá ní òun sọ fún àwàlẹ́kà pọ̀ òun fẹ́ já àrólé kan sórí ilẹ̀. Kọlu. Ìyànlẹ́bí Adam. Rìsọ́látù àṣàlámù. Ẹgbọ́n sáà màlẹ́kà fi dá ọlọ́run lóhùn. Ọlú àtẹ́jẹ̀ alù fi ha, máa yíò mú sí inú fi ha, wà yẹ fi kò dì máa. Àmàlẹ́kà wá ń sọ fọ́lọ̀ ọjọ́ yí pé àtẹ́jẹ̀ ha. Ayọ̀fọ̀sídò fi ha. Ẹ̀yẹn lè rí àkọ́kọ́ tó fi hàn sí wa pé àwọn màlẹ́kà ti wà láyé síwájú wa. Ló fi jẹ́ pé ń gbà tọ́lọ̀ ń fẹ́ dá bàbá ńlá wa, Ádámù Adé Sọ́lá tó sára. Ọlọ́run ò gbàmọ̀ràn lọ́wọ́ wọn o, kò fọ̀rọ̀ lọ́wọ́ o, ó kàn bù wọ́n bọ́ ni o ó kàn fi mọ́ mọ́ ṣe ó fi pọ́n wọlé. lílùmọ̀lá ayéká ti ní ìjà ìlú fìlẹ̀ àrídì ìkọlífà. àwọn àǹsọ̀ fọ́lọ̀ ń jọ́nà pé àtẹ́jà ìlú fi ha mẹ́yìn òbú sí ìdú fi ha. Ẹni tó fẹ́ dá sórí ilẹ̀, àwọn tó

mùsùlùmí wà nínú kèfèrí wà nínú wọn apàyàn wà nínú àwọn náà ẹni bí wà nínú wọn ṣùgbọ́n àmàlẹ́kà ọlọ́run lásòkè délẹ̀ inú mọ́lẹ̀ lọ́lọ́run ti dá àwọn kò sí bùtùlù kan fọ́lá ní láyá ṣúnà lọ́la láyá ṣúnà lọ́la máa mara ohun wáyé fún àlò na máa yí àmàlẹ́kà lọ́la bá rẹ̀ nínú alkùránù wípé láyá ṣúnà lọ́la máa mara ọlọ́niwọ̀ kí ń ṣe lọ́wọ́ ń yapa ọlọ́run wọ́n kàkàṣẹ́ ọlọ́run wọ́n fún àìlúnà àwọn àlùjọ̀nú dẹ̀ rí pé ìgbà àlùjọ̀nú tán àwọn àlùjọ̀nú dá wà gan àwọn atrocity tó ríṣiríṣi náà wọ́n tí wọ́n ń kọ̀ mí àwọn táwọn jẹ́ màlẹ́kà òṣèrú ẹ̀ àwọn tọ́lọ́ ń dá láti ìran àwọn olóòrọ̀ tó wá fẹ́ dá yìí ṣerú àwọn ní àbírú àwọn àjọ àtẹ́jẹ́ ló fi ha mẹ́yìn òfú sí jò fi ha wàyẹ̀ sí kò tí máa clarification sáwọn ń fún lọ́dọ̀ ọlọ́run sọ pé má dá wọn o ọ ń béèrè ní tí wọ́n fẹ́ mọ̀ lọ́dọ̀bà tó dá wọn. wọ́n náà hànú lókọ́ dì ìsúnú sábì rúbi hamudika wà núkọ́ dì ìsúnláka kọ́lá ní àlámù máa láàtà àlámù. ẹlẹ́gbẹ́ náà tó lè bá ti wà síwájú nínú àwọn àlùjọ̀nnú ní ọlọ́run ibẹ̀ nínú al-Qur'an pé kana min al-jinni fafasaqa an amri rabbih nínú àwọn àlùjọ̀nnú ilé ìṣúwà ó dẹ̀ ìjapa àṣẹ tọ́lọ́run ibi ṣó ti yé wa báyìí nìsìn àwọn màlẹ́kà ni wọ́n ṣíwájú nínú ìdẹ́dà lẹ́yìn náà àwọn àlùjọ̀nú lẹ́yìn náà ìran àwọn èèyàn àwọn màlẹ́kà wá ń sọ fọ́lọ́n pín jẹ́kì ní ṣàwọn tọ́wọ́ máa lọ balẹ̀ jẹ́ jẹ́kì para wọn ọwá ń sọ jọ́nà yìí pé wà náhànà nùtàbíṣù bí hàmúdíkà wánúkọ̀ dìísù lákàá wọ́n nítorí pàwọn tó dá yìí nusabbihu bihamdika àwa máa ń ṣà a bihamdika a máa ń ṣèrántí wọ ọlọ́run a máa ń sìn ẹ́ àwọn màlíkà náà máa ń sin lọ́run àwọn máa ń kírun àwọn máa ń ṣẹ̀sìn ọlọ́run àwọn máa ń tẹ́ kọ̀kọ̀ àwọn máa ń borí balẹ̀ nusabbihu bihamdika wà nùkọ̀ ìdùnnú láta àbídà kejì Kọ́lá ní àlàmọ́ máa láta àlàmọ́. Ọlọ́wà sọ fún ọ pé mọ̀mọ̀ tẹ́ mọ̀, àwọn náà dẹ̀ jíwọ́lẹ̀ pẹ́ àwọn náà mọ̀ pọ́lọ́mọ̀ táwọn torípé lẹ́yìn ọ̀rẹ́ yìí ọ̀nà padà sọ pé lẹ́yìn ọ̀rẹ́ yìí àmàlẹ́kà náà padà sọ pé subhanaka la ilma lana fàtọ́lọ́wọ́n bá padà ṣe tẹ́sì fún àwọn màlẹ́kà níwájú adam

àwọn tàwà fọ́lù sí kàtígórí pé ọlọ́run ní káwà máa rí dáadáa jẹ́ lórí ilẹ̀ yìí ọ̀rọ̀ tiwa náà ń bùkátà sí káfúra torí pé nǹkan mi wà tó jẹ́ pé ṣètọ́ ní padà dóde wá tó ń gbé wọnú ẹ̀sìn yẹn mọ́ fi ń bẹ̀sìn yẹn jẹ́ mọ́ wa lọ́wọ́ ṣùgbọ́n ní ẹbọ́ ti wọnú ẹ̀sìn máa àfà lọ́wọ́ máa mùsùlùmí lọ́wọ́ máa bàbá wọn yá wa lọ́wọ́. ọlọ́run kó paná gbẹ́bọ̀rẹ́ kò sí gbèsùn náà ànàbíga kìbìdì àwọ̀ gbò kó máa gbèrí kìbìdì àwọ̀ gbò kó jẹ́ bá wa rẹ̀ yìí kó dẹ̀ bá wa rẹ̀ bídí à

tó bá rí onísúnà báyìí látòkè délẹ̀ báyìí àfígbà tí ẹpà anábìkọ́ ló sọ̀rọ̀ nípa ọrùn mọ̀ sọ́lọ́sà àfígbà tí ẹpà anábìkọ́ ló sọ̀rọ̀ nípa ṣokòtò àfígbà tí ẹpà anábìkọ́ ló sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ń tàn kọ́ ní nẹ́ẹ̀sì ṣètánì ló fi kíní yẹn tí àwọn kan láàmú nínú wa wallahi àwọn bàbá wa ti gẹ́ẹ̀tì ẹ̀ lánàá bí i à ṣètánì àwọn ẹni kọ́lọ̀ bá wa gbé súnà ti anábìga sallallahu alaihi wasallam tàwa fẹ́ wò lónìí pé báwo wá ní kọmúnítì wá jẹ́ fẹ́ lágbára pẹ̀láwà mùsùlùmí ta láàrin yìí tí kò ní jẹ́ alama tó jẹ́ okùn fa bá kọmúnítì yẹn ń tafẹ́ dìmú rí àkọ́kọ́ ẹjá padà sí wa ń tó sọ ẹni tọ́lọ sọ pé inna akramakum inda Allahi. inna akramakum inda ọlá ní ẹni àbí nínú nínú ẹ̀yẹ ẹ̀dá yìí lọ́dẹ̀ òun ọlọ́run náà lẹ́ni tó páyà ọlọ́run definitely àti lè rí community wa ṣojú islam ń bẹ àti mùsùlùmí kí bẹ́ẹ̀dẹ̀ dídàgbàsókè ń tafẹ́ tó lẹ̀ yàrọ̀ láti lè ṣe alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ àwa mùsùlùmí àgbọ̀dọ̀ tó rí pé àfẹ́ kí community káwá ju ẹ̀sìn wa sísàlẹ̀ káwá gbé ìfẹ́ community sórí ìyẹn ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹlòmí láwọn community tí wọ́n wà káàkiri tẹ́pẹ̀rẹ̀ wọn fẹ́ ṣe dùdù àdúgbò mùsùlùmí àwa ní pé wọn fẹ́ sọ lẹ́nu alọ musan bàbá kan lórí a ní àṣà bílẹ̀ wa ní ìṣẹ̀ṣe wa tá gbọ́njú bá ní táà bàbá tí ń ṣe ti pẹ́ ní community o àwọn yẹn fẹ́ rìn ìlànà èṣù ọwá pè sí o develop community radically má bá wọn dá owó yẹn sọ pé àwa náà ń ṣàdúrà mọ́sálásí tàbá ti kírun tán tàbá tún jí nílé lóru a tún ṣàdúrà fún community wa ẹ̀yìn tẹ́yìn fẹ́ ṣe yẹn kò kàn wá kò ń ṣe tiwa lọ́pẹ́ yìí bàbá náà wá mú sí lórí láti mọ̀ fún àgbàlagbà dùn ẹ́ńtà gan ẹ̀yìn dùn wọlé sí lára gan bàbá kì náà ní sáà ń sọ yìí kíní kan ìṣọ̀kan eléèkìdẹ̀ ṣe ìṣọ̀kan iṣẹ́ ẹ̀fẹ́ wọ́bí wọ́n náà sí yẹn èmi kò ṣe o ẹ sọ bẹ́ẹ̀ fún wọn lọ́rẹ́kẹ̀ ìyàwó náà náà bẹ́ẹ̀ sọ fún wọn àwọn àfáwà ti sọ pé ká má dáwó ètùtù ká má dáwó eégún ká má dáwó orò wọ́n ní tàbá ti ń ṣàdúrà fúnra wa ká máa ṣe fún kọ̀míntì wa ká máa ṣe fún orílẹ̀-èdè wa ẹ má pè mí sílẹ̀ àná tí àwa náà ń ṣe tiwa lọ́dọ̀ wa tẹ́rẹ agbọ́dọ̀ gbọ́yé o àgbọ̀dọ̀ torí àbàbá ní ká máa torí àrùjàrí kítọ́ wá tán lẹ́nu àgbọ̀dọ̀ torí pé a fẹ́ tí àwọn èèyàn wa lọ́rùn ní community àwọn wádàgbà tó kí wọ́n tó wá fi ṣe wá àti fún wa àwọn wáṣọ̀ kan káwá mọ mọ́ tọ́lọ̀mọ́ òfẹ́. Inna lillahi malaikatan yatufuna fi turuki yaltamisuna ahla na ẹ wá gbọ́ tọ́lọ̀ ń fi ròyìn ẹni tó tún orí ilẹ̀ rẹ̀ ṣe tó yẹ pé ńgbà tọ́lọ̀ ń ti wa gbogbo tó kù lẹ́yìn kéré gbogbo tí à ń rò pa fẹ́ ṣe tó bá ti rèlè mójútó pẹ̀lú ògùn ọlọ́run wà á jẹ́ representative dáadáa ní community tó wà anábi sọ̀rọ̀sọ̀rọ̀ ń sọ pé iná nílẹ̀ ìmọ̀lá àyíkàtà ìyà tó fún àfi torúkì yẹlẹ tẹ́mì ìṣúná àhàlà bí kiri arábìnrin ọlọ́run bá dá àwọn alẹ́kà kan iṣẹ́ tó gbélé àwọn lọ́wọ́ ẹ̀tọ́ tó fún ẹ̀ná ìtòrò àwọn máa rìn káàkiri a máa rìn káàkiri gbogbo ojú ọ̀nà gbogbo síìtì káàkiri kí náà ń wá káàkiri. Wọ́n ń wá àwọn tí wọ́n ń ṣèrántí ọlọ́run, tí wọ́n ń ṣàkáà, tí wọ́n ń tìláwà al tí wọ́n ń sílọ́un, tí wọ́n ń kírun, tí wọ́n ń ṣe dùhá. Àwọn tó jókòó tó ṣàjẹ́tọ́ ọlọ́run jókòó tí wọ́n ń ṣe. Naa. tẹ́rẹ́pẹ́lẹ̀ máa ní ẹ̀hẹ́ tó ń sọ ẹ́ àwọn tó ń ṣe bá ń dìí إن نفعت الذكرى فكيف na نفعت a سيذكر من يخشى ọlọ́n pè yẹn ní wá sí ó túnmà sí pé ń sáà ń ṣe lọ́wọ́ yìí náà zikiru tó ní agbára ní tàà ń ṣèrántí ọlọ́run àárọ́ra wa létí tó yẹ ká mọ̀ nínú ẹ̀sìn wa tó ti àwọn èèyàn kan wọ́n jòkó sínú ilé ọlọ́run wọ́n máa ṣèrántí ọlọ́run yẹ̀sẹ̀dẹ̀rọ̀ túnà fi ìmọ̀ bẹ́ẹ̀ náà wọ́n máa ṣe tẹ̀bírìs wọ́n máa kọ́ra wọn lẹ́kọ̀ọ́ mẹ́jítà máa kọ́ mọ́ sí bẹ́ẹ̀tì mi búyú ti láàrin ìtàwálá kó wá àwọn kan wà wọ́n wò wá lórí ẹ̀rọ ayélujára àwọn gbà wọ́n wà sí yẹn àwọn àti nǹkan mímú bẹ̀ abàmàkóòtì ẹ̀ àwọn fẹ́ tún a máa fi takò wá ṣó tán ẹmúra yìí náà

nta nkọ̀ra wa nù láwọn. wáyé dáadáa rọ́sùlù náà ilé àtẹ́wọ́ ilé ariwo ilé jó ilé dù rárá tí kìí ṣe yẹn là ń ṣe

bí ma ní Alhamdulillah, Alhamdulillah pé mínú ọwọ́ àmì lónìí, tó dẹ̀ pàtà bá ń pé lórí ọlọ́ọ̀lẹ́wà, ó ti dùn mọ́ wa nínú. Àṣé pé ó ṣe rẹ́gí, Alhamdulillah, ó tún fi ń dáa, àwọn màlẹ́kà wá rọ kiri ká irú àwọn èèyàn bẹ́ẹ̀. wàtàkàrà gúnmù lọ́gù fi máa ní ìdàgùn. alábìsọ̀rọ̀ sáà ní ọlọ́run ọmọ wa mẹ́ṣàn wa lọ́dọ̀ àwọn tí wọ́n wà lọ́dọ̀ rẹ̀ láwọn màlẹ́kà pé jẹ́ ẹ̀rì tírípà màlẹ́kà kan rọ kiri ká ọ̀dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí àdéhùn ní ìtàrùsọ̀rọ̀ sọ pé àwọn màlẹ́kà tó yẹ pé sàbàáwẹ̀ na alifa min al-mala'ika yasufu na arsha rahman kulla yami wala ya'udun ó ní àwọn 70,000 màlẹ́kà ni wọ́n rọ kiri ká lára ìṣẹ́ ọlọ́run lójoojúmọ́

àwọn ilé ìyẹ̀wò tèmi ọlọ́run ni wọ́n ṣe nígbàtán akẹgbẹ́ wọn míì wà bí wọ́n ti ń jalè lọ́wọ́ àwọn ilé ìyẹ̀wò tọ́lọ̀ ni wọ́n ṣe nígbàtán akẹgbẹ́ wọn míì wà bí wọ́n ti ń gun orí obìnrin lóbìnrin tóbìnrin ti náà Inna lillahi. Ọlọ́mọ àjà aṣọ oníbú lẹ́yìn orí. Màláìkàtà yẹ túbú náà fi túrúkì yẹn ní tẹ̀mí sùúrùnà hàhàlà bíkìrì. Alábìnrin àwọn màlẹ́kà kan wá wà wọ́n bẹ̀rẹ̀ sí wárú wa káàkiri. Fàyídà wá jàdú. Alábìnrin tó bá ti wá débẹ̀ tó ti wá ríru bí tá a wà yìí. Fàyídà. Táwọn tó tún débomi tó tún ríru ọ̀pọ̀ rẹ̀ pẹ̀tẹ̀. Wọ́n jàdú kọ́ máa yẹ díkùrù náà lọ́ àwọn máa máa pẹ̀ra wọn halummu ila hajjatikum halummu ila hajjatikum ila hajjatikum ẹgbàgbẹ́ ẹni tó bá kọ́kọ́ níbẹ̀ náà wà lẹ́kàá máa pàtókù ẹ máa bọ̀ àwọn tàà ń àwọn rèé Nta nwa kiri àwọn rèé àjọyọ̀ kan bí. wáyà ṣòfúnà mọ́ bí ajínigbé hàtìyí mọ́ ilá sàmáyé dúnìyà. alábìnrin àwọn fi yẹ wọn bò wá dárú títí lọ́jọ́ sámọ̀ tàkọ́kọ́ sáyé. kọ́ làbáyé sí àìlà fún mọ̀rọ̀ kó. pé tọ́mọ̀tà ń wò yìí méje ni o. Mm-hmm. ẹ̀bẹ́ fún o ká máa sọmọ táyé rèé òun tó lẹ́ǹsì sí wáyé kúrúkúrú látọ́nà ti ń wòye àti ìrùn gangan sọ́mọ̀ táyé yẹn òun ní sáà náà sọ̀rọ̀ sáà kọ́lọ́ máa ń sọ̀kalẹ̀ wá sílẹ̀ pẹ̀lú ọlá rẹ̀ pẹ̀lú ìjọkan rẹ̀ pẹ̀lú tóbi rẹ̀ pẹ̀lú gbogbo rẹ̀ ní gbogbo lójoojúmọ́ nígbà tó bá E ma lòrà yín pa lọ́sàn-án kẹ́lẹ̀ náà bá jí láti yẹn lóru lójoojúmọ́ ni láti aago méjì òru àbí tó lù díẹ̀ ìdá òru wá sí bàtà jẹ yẹn gbogbo rà àkókò ìlà tó kó ìdẹ̀kọ́lá ń pa akọ̀nyà bẹ̀ ni. Ànábì àwọn màlẹ́kà yẹn wá tẹ́ yẹ wọn á fi wọ́n bá yìí. Ìdùnnìyà. Lọ́kìtọ́ sọ́mọ̀ sàkọ́kọ́ táyé. Àyẹ̀sí àlùwọ́n mú àwọn onírìn yẹn yẹn. Tẹ́ǹtì tó ti tẹ́ǹtì lọ látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ ń fún àwọn màlẹ́kà rẹ̀. Tíríkọ̀ màlẹ́kà níyẹ Gbàtọ́lọ orin wọn nílá àgbàrá wọn ní ó lè ajé ní àti. Mọ́sínà wà tàbílá wà rúbá. Yẹ̀sí

atẹ́kùnrin náà ló ń fẹ́ báyìí tí àtorí ẹ̀ tún ta ìsọ́dù fán tí tàtorí ẹ̀ ṣe wíńdò ṣàwárí akàn fìdí ẹ̀ lára ní ó pọ̀ bẹ́ẹ̀ ni sọ́lọ́ wọn bá dá táàrí tàdàwò bó ń bọ̀ ó ń bẹ ẹ̀rẹ́ náà àwọn mọ̀lẹ́kà yìí ọ wà bá ṣe wà ń wà Ah, Ànábì wa ní ọ̀rọ̀ yóò parí Ànábì náà lọ́wọ́ máa wá bèèrè lọ́wọ́ àwọn màlẹ́kà rẹ̀ yí pé wọ̀wọ́ àlàmì bí yẹn.

anábìnrin àwọn àdẹ́kà ọlọ́mọ adọ́lọ ọlọ́gbà wọ́n tó ti mọ̀ ẹni wọ́n jẹ yíṣẹ́bìnúnákà wọ́n ṣàbọ̀mọ̀ ọlọ́run ni wọ́n fi ti ẹni lẹ̀kún wọ́n ló ń da yàtọ̀ rú wọ́n yóò ká bí bùnákà gbé ẹ̀tọ́ bí pé Allahu Akbar wọ́n jẹ́ kí ní tọ́tún ṣe náà wáyá hamadúnákà alhamdulillah alhamdulillah alhamdulillah subhanallah alhamdulillah tó ń ṣe àdáàrùn tó ń ṣe Ah, Fàyẹ̀kúlù hàlìrán àóní. Alábìnrin ọlọ́mọ sọ fún àwọn àdẹ́kà yìí pé. Fàyẹ̀kúlù hàlìrán Ṣé wọ́n rí mi? Ṣìbọ́lọ́mọ̀ pààrí o. Fàyẹ̀kúlù hàlìrán àóní. Ẹgbọ́n lọ ti ní Àmìrọ̀ àwọn ènìyàn, anábìnà náà sọ fún àwọn ẹ̀dẹ́kà fi sáwọn ènìyàn rí ni. Fọ̀yọ̀kúlú náà láwàlọ́hì máa rọ̀ áwúkà. A fi ń tóbi wọ́n lọ gbọ́ra, àwọn

náà láwùrọ̀ ah, àwòká kánú kánú àjàdálàkà ìbàdàtà ọ̀hún. alábìnrin tó bá kí wọ́n bá rí ẹni. àjàdálàkà ìbàdàtà ọ̀hún. Ah, ìjọsìn wọn sí ẹ adún nípa jù báyìí lọ. wọ́n àjàdálàkà tẹ̀mújì ìdáhùn wa tàhámì ìdá. alábìnrin tó ti ọlọ́run tóbi lára àhàlàmíkùn. hayakumullah asalamu alaykum. arábìnrin tọba wá rí ẹ sọ́làsọ́là ṣàánú àjájá láka ìbàdà táàrùn ìjọsìn fún ẹ́ tún nípọ̀ jù báyìí lọ ọrịa ẹ tí wọ́n ṣe dáadáa báyìí tọba fojú kàn wọ́ ọlọ́run àjájá ọ̀tọ́ náà àwọn ọba

bádánilẹ́kọ̀ọ́ ìdè ni pé táwọn ẹni yìí bá wá rí ọlọ́run. àṣàdálákà ìbàdà ká. àwọn mọ̀lẹ́kà ní ìjọsìn wọn fún atún nípọn sí. wọ́n àṣàdálákà tẹ̀mí tí dáhùn. ìgbé ẹ tó bí atún lágbára sí. wọ́tà hàmí dá. ìmáyìí atún lè sílẹ̀ mi wọn. wọ́n á kí fáwọn lákàtẹ̀ sí bí hàn. kódà ìsìn ẹ tí wọ́n sìn ẹ láyé láì rí ẹ yìí tó dẹ̀ já tàn níyàwó aṣẹ́kọ̀ọ́ tó rọ ọlọ́run tírọ́rọ̀ lọ ṣe ṣe dáadáa ká máa rò pa fẹ́ tẹ̀dá lọ́rùn kò tún sábẹ́ olóko ṣe ń tọ́lọ̀ bá fẹ́ afẹ́ kí community wá gbèrú afẹ́ rú community wá lágbára oríṣiríṣi èèyàn ló dẹ̀ wà nínú community ẹ lè tẹ́kẹ̀bẹ̀rẹ̀ nínú community lọ́rùn tẹbá ti sọ pé kan ṣoṣo lọ́lọ́run ṣẹwá fẹ́ tẹ́ ọlọ́run kẹwàá sọ pé ọlọ́run kan náà lájọ́ ń sìn ẹ gbọ́dọ̀ ṣírò ẹ̀ láíláí ṣẹ̀rí pé àbí kákànjọ máa manage ara pẹ̀lú àwọn tàbájọ àwọn community ẹjọ́ sí community lásán ó rí pẹ̀ ń ṣẹ̀mí láyé pé mùsùlùmí ní ọlọ́nubọ̀lá ń tẹ́rì dọ̀ ánkàlì yehudi wọlá nẹ̀sọ́rọ̀ tàbí pínyàn tún lè bọ̀gún ọgbà pínyàn lè ṣẹ́fá òní pípa mú

ọba tó pẹ̀lá mìyàlìdì wà lámì yóò ládì wà lámì yẹ́kùn aláhùn kú fún wọn áhàdì ọba tí ò bí máa tẹ́nìkọ́ bí tí ò tẹ́nìkọ́ tó jọ tán pé inú a máa bí òun ṣù pígbàgbọ́ tóun community a bá wọn lò ń gbàtà wá fẹ́ dáwọ́ ọdẹ àjọ máa dà ní tó bá ní transformer àjọ tọba náà fẹ́ ṣe gọ́tà àjọmà àjáwò gọ́tà community ni tọba ní wọ́n fẹ́ ṣe kankan fún community àjọmà ṣe ni a ma ma fóólẹ̀ a ma fàsíkólẹ̀ ẹ igiwo sọ́nà bí kan ẹwà lọ gé o káwọn àbúnà community yẹn ṣùgbọ́n ẹ̀kẹ́fẹ́lẹ̀ bá ń ṣe léyá àwọn ará bí ìwá ń kí bí àwọn náà dẹ̀ ṣe kéré sí lẹ́sẹ̀ kẹ́rẹ̀ wà pé kí má bà wọn ṣe kí ìtúmẹ́lẹ̀ lẹ́sẹ̀ yẹn àfà yìí rárá ẹ̀sìn níyàwó ẹ má jẹ́sìn kọ́ o ẹran aléyà àti tiwa kìí ṣe haram fún wọn tó láìkí ẹ̀ a lè fún wọn jẹ tó kí wa awẹ́kọ̀ fún wọn á sì wa fún wọn torí pẹ́sìn tiwa wa dáadáa ẹ̀sìn tiwa ọkàn balẹ̀ kó wá dà ẹni tó bá lòun fẹ́ wá ṣe nínú oríire adùn ẹ̀sìn wa kàkì káàbọ̀ ṣùgbọ́n tí mi jásọ̀ sí ẹ̀sìn ti wà yìí kò wá látọ̀dọ̀ ọlọ́run àgbélẹ̀rọ ni àwọn ànábì kankan nínú nwa to wá ṣẹ̀sìn méjì ìsìláàmù lọ so a gbọ́dọ̀ jẹ́ kí yẹn yé wa tó pé gbogbo tó ń dàrú àwọn ìlú jùnìyàn pé ìṣọ̀kan community pàtàkì ìṣọ̀kan èrè jẹ́ wá lógún ẹ̀yàn àfà yìí ẹ̀yàn àfà yìí ní ìyá dẹ̀ lájókò níbi wọ́n ti ń ṣòro ìyá kan dẹ̀bà wọn jíde oró mẹ́bà Àdínú bíná kí lè láàbílá kí lè fàátà bí ó. Àdínú bíná kí lè. Ẹni sọ́bà ń bá kẹ́ nínú ìmẹ̀ àdín bó ṣe kẹwa táàrí ìsìláàmù ìṣe. Ká mójú tó ká máa jẹ́ kó bàjẹ́ o. Àdínú bíná ní. bó ṣe wá látọ̀dọ̀ ọlọ́lá ti gbọ́dọ̀ ṣe o. Lábìlẹ̀ ákìlì fàtà ìbíwó. Ìgbẹ́ tí a máa ń fìrò orí ṣe pé ẹ agbada wo pé sábà include nǹkan yìí náà ó ó ibi tí a ti ní pọ́lẹ̀mù yẹn láàrin àwọn nǹkan tó bí ṣù láàrin àwọn àpò wàhálà tẹkún ní kàkàmá fi tó bí ṣù láàrin àwọn mùsùlùmí láàrin ara wa síra wa látún yìí ẹmọ̀pá tún ti fi tàn ara bílẹ̀ mọ́dẹ̀ nígbà pé gbogbo àtàwà ń bílò náà tààtà ń gbọ́ mi ẹni kankan nínú òtún ní jẹ́ lọ bá wọn kópa nínú nǹkan mí tán pè lẹ́sìn bò mí ma pẹ̀lú ògùn ọlọ́run tábà ti ṣe community wa ń bì ìtúwọ́n kíláàsì pé òkè àtàbí muslim community ẹ má bínú pósítà kọ̀ rẹpẹtẹ mi ọ̀pọ̀lọpọ̀ orúkọ àdúgbò pọ̀ ní mọ́lá

kọlọ̀kójọ ìlú tó ní kálùkù wáwọ̀ ọlọ́njá túbẹ̀ dé o. àdínú bí náà kí ní. àǹfààní tẹ ní láti jókòó láti jọ jókòó wà sí ìta ń ṣe bí lónìí mo nígbà wípé ó ti tún tó pọ̀ sí láàárọ̀ ní kálùkù wa. ṣẹ̀rá àtọ́ ń pè wá sí mo máa ń sọ fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà rédíò pírẹsẹ̀ntà gan òun náà mọ̀ bàjẹ́ kọ̀ oníkàlùkílé kọ̀ àbàjẹ́ tẹ́lẹ̀ ìrìnà bá bọ́sù rí rédíò bá kọ̀ bàjẹ́ tó tẹ̀lẹ̀ ìrìnà bá bọ́sù rẹ̀ tó ń sáàbì ẹ̀nà náà máa sọ bí ìgbàjẹ́ pé tó bá sílẹ̀ màlẹ́kà lónà máa ṣùgbọ́n bí náà ni kábúrọ̀ mọ́kọta ní ìdálọ́yí máa látẹ́fọ́ àlò bá ti pẹ̀lẹ̀ ní ni ẹgbọ́

ẹ so kankan mọ́ra mọ́ ẹ rì kan mọ́lẹ̀ mọ́ ẹ má fi mọ́ ẹ yé pàdodo mọ́ ọ̀tá pọ̀ lọ nínú àdúrà tọ́lọ ń na Allahumma kfinihim bima shita ó ṣe ọ̀tá tó fèsì tó fẹ́ pa sọ̀rọ̀ náà ẹ̀ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni a back to sender ni ó lè kọjá mádàrí kì í ṣẹgbẹ́ ní dárísá pápápá ẹni dárísá orókó orókó àrù ẹni dárísá orúrù àrùkú eléyìí jù lọ ogun kọ́nà mọ́ mọ́ jù ẹ lọ tó ní kàgbọ́yé dé tàbà lọ́dọ̀ àwọn àgbàlagbà

ọbìnrin láàrín Muhammad náà sọ́lọ̀sán fáwọn ní táà lè máa lo bá tí lójú ogun yìí káwọn náà ti ẹ̀rí nǹkan ti igi kan lè fi àwọn akọ wakọ́ lára ká máa lọ kojú àwọn kìbìnrin ẹbá kábí jọ sí agbára ẹ̀ sallallahu بها الهدي إذا رمت تقلب صاحبي bíṣẹ́jú mẹ́wàá gbé lókò fún wa àdẹ̀gbọ́dọ̀ mánìjì ẹ̀ àwọn agbọ́nagbà ti jókòó káwà tó dé so kọ́ máa jà bí gbàtẹ́ pé àwọn arájò kún wọ́n láre pé kàfà ayàtúlẹ́kò sí sí ń fàjọ fún wa ni pé ọmọ ìyá mùsùlùmí sáàjọ́ ríra wa báyìí tó wá

ìjọ kan mùsùlùmí yín pẹ̀lú alukur'an. wàlá àtàfàrà kú. ẹ má pẹ̀lú ayẹlẹyẹlẹ àwọn ọlọ́wà kọ́ ayẹlẹyẹlẹ gbogbo ẹni tó bá introduce sí òsín nẹ́ẹ̀sì wa fún wa ló ń fún ayẹlẹyẹlẹ. gbogbo àpá àti bá sọ pé ta ló ń kọ́ máa ṣóògùn ta ló ń kọ́ máa ṣe kí ni kà ṣé ò wá kàdé fi hàn lílẹ̀ ní kó gbìwò tọ̀nà náà bí sọ ni. wàlìtẹ̀kọ́ mi ń kọ́ mọ̀ ọmọ tó yin yẹ́dẹ̀ rùnà ìlànà kan ìrìn wáyà múgbò nàbí lè máa rò. ó bá fẹ́ ajẹ́ brothers ládùúgbò yìí náà. wàlìtẹ̀kọ́ mi ń kọ́. alhamdulilayi kí ni ká máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ mi tọ́lọ́ bá ti kẹ́ tó ti gbẹ́sìn yìí. gbogbo àwọn èèyàn tó kù ráwọn àwọn náà máa ń rí lójú ẹ̀ lóòótọ́ ni alẹ́ rí wípé ká má dọ̀bálẹ̀ ká má kúnlẹ̀ tọ́lẹ̀ pé bẹ́nìkan bá ní òun ní nǹkan mí tó yàtọ̀ sí a ní kájọ nọ́ọ̀lẹ̀ kájọ tú ẹ̀rí pé ẹnu ọ̀pọ̀lọpọ̀ orúyàn bẹ́ awọ̀wò ni tó bá ti wá gbọ́ yé kìí ṣe túmọ̀ má kúnlẹ̀ má dọ̀bálẹ̀ ní pé nígbìraga àwọn bàbá àfá àwọn gbàragbà ni mo bá lórí jókòó gbà mo dé mo kí wọn pẹ̀lọ́wọ̀ ní òtórí ẹ̀tẹ́rí kodò fún wọn mi ìdórí ẹ̀kúnlẹ̀ mi dọ̀bálẹ̀ wọ́n dẹ̀ já mi lóhun dáadáa ṣùgbọ́n pàtó rẹ̀ káà àgbàlagbà tó rẹ̀ ṣe kí ní àwọn bàbá apaná wọlé lẹ́kan àwọn lè mọ̀ mí èmi ò ní àfà láti mọ̀ wọ́n ṣùgbọ́n mo rí pé àfà àwọn àfà ni wọ́n wọlé yìí mo dìde torórí dúró náà wà mo pàdé ọmọ kí wọn pẹ̀lú kíkí àwọn òtí ẹ̀fẹ́ kí dìde pé wọ́n bá wà sí lọ ṣùgbọ́n brọ́dà ní ò rẹpítẹ́ntì wa dáadáa gọ̀rọ̀gọ̀rọ̀ ti pọ̀ jù

ohun tí islam kọ́ wa ó yàtọ̀ sí ìròrí àwọn brothers ní o àwọn ọmọ bí láti kàgbákò àwọn àkédà tí ó bátà náà lè mú yẹn wọ́n látẹkúnnù kàlẹ̀bí na tàfàràkù wà kẹtàlà fún mi bá dì máa já àwọn mọ̀lẹ́bà jìnà brother mi máa sọ mi pé màmá wa màmá wa sẹ́fúrúlá ẹ̀sìn fi síbi jẹun ní síbi síbi jẹun subhanallah kí ẹ̀jìnà kí ẹ̀jìnà

náà tọ́ bóyá iná ọ̀sán wọ́ṣẹ́ fẹ́ ẹnjìníà rípẹ́ mi ò tí ìfẹ́ ẹ̀fà ẹnjìníà pàdé ìbèrè irú prógámù báyìí kó má dìde máa wá bá wọn ṣe gbogbo tó bá ní ṣe pẹ̀lú oníṣẹ́ rẹ̀ àlàyé tà ń ṣe bọ̀ tà ń fẹ́ pariwá síwá síbẹ̀ ọ̀nì pọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀yá wa mùsùlùmí ní òun tó ti ṣe ẹ̀sìn gbọ́ sódì tí bàbá wa ló ṣí bí ní sẹ́ntúrì ẹ̀ tí gbẹ́sìn ẹyé ni ọ́dẹ̀ àfi fóònù pèyàwó ẹ̀ kò gbọ́yé débi pé àwọn nǹkan olótayé nìyẹn oníṣínbí náà bí spoon náà bí spoon ṣe jẹ́ nǹkan olótayé ní fóònù náà jẹ́ nǹkan olótayé kò ní ṣe pẹ̀lẹ́sìn àwọn yẹn ò ní ṣe pẹ̀lẹ́sìn ibi àdádálẹ̀ sìn oníbídí àwọ̀ irú wọn lọ́wọ́ sílẹ̀ kò fìtínà lẹ̀ tó ń jẹ́ káwọn ẹlòmí máa rí wa ládùúgbò tó bá ti wá rí ṣòkòtò ẹwà lókè ni ànábì ló fi jọ ààbú lórí yẹn sallallahu alaihi wasallam àwọn sàábà ló fi jọ ààbò lórí ìyẹn torí jẹ́ta náà bí náà rẹ̀ tí ṣòkò tó lọ sókè tó lọ sílẹ̀ abúlábìnà ọmọ ọ̀rọ̀ anábì sọ fún pé fà sókè <laughs> àjásí pé ìmọ́ra àwọn ọkùnrin nìyẹn la ṣe rí torí ẹ̀yìn àwọn àyáwá wá fẹ́ gbalé brọ́dà mi fẹ́ gbalé àwọn àyáwá kọ́kọ́ jáde sọ ayẹ́kínláwò yẹ́kìjá oníṣòkòtò tó fẹ́ sọ fẹ́ yẹn àwọn ẹ̀ máa pé

tó bá pẹran tí wọ́n ta tẹ́ǹtì tí wọ́n náà wọ́n fẹ́ fún àwọn èèyàn ló ń jẹjẹ ohun tí ò bẹ́sìn ọlọ́run mú ní kọ́ máa ṣe ń bẹ̀ kódà sígbà láàyè wá àti bá wà ń bẹ̀ kí wọ́n ṣe kọ́ máa kọjá àlàmbẹ̀ ní kọ́ máa lọ àwọn gbà kódà sígbà láàyè pé ńgbà tí program yẹn ń lọ afẹ́fọ́fọ́ sí ní tẹ́ tún gba donation sí mọ́ọ̀sì wa o àbẹ́rù ọlọ́nkan nínú ọjọ́ wa ó sick pàṣípàrí lẹ́kṣọ̀ yìí a ní ká sáré wo ẹ̀ntọ́lọ̀n bá ní kó rọrùn fún ẹjẹ́ ká ní donation fẹ́ nìyẹn ká lọ opportunity jókòó akẹ́kọ̀ọ́ta wáyé náà ká ṣe fún kó má jẹ́ pé ní pé bàbá yẹn o 25,000 naira látọ̀dọ̀ yín ẹ̀rùgbọ́ lọ ń ṣọ́rẹ́ fún yín ká máa jàwòyàn nípa kójú ma wá jàwòyàn níjókòó lẹ́ni tó wọ́n ni ò tọ́ ìyẹn la máa ní láti everything absolutely láì sí ẹ̀ fi exceptional kankan lẹ̀ tó wá gbé gànàgànà ẹdé ó lè rí community tó ó dé mọ́sí yẹn kíblà níjì kí wọ́n kàn bẹ́ndì díẹ̀ ìwọ́dé bàbá oní ah, ah, ọ̀nìrùn àwọn tó kínú bẹ́ ọ̀nìrùn àti mọ́mù àti gbogbo ọ̀nìrùn ọ̀nìrùn ọ̀nìrùn kí ló ṣẹlẹ̀ kíblà àwọn bó ṣe ríre ṣe wọ́n sọ fún wọn ṣe ẹjọ́ gbìyànjú lórí ẹ̀ ṣe ò fi sùúrù bá wọn ni tó

bàbá àlùbáríkà irú ìtì ẹ̀ṣọ̀wọ́n agbáragbà míì tó bá ọdún bẹ́ẹ̀ ṣe rí a ti mú tí kò nílé ìrìn dáadáa mọ́dádúgbò a ti di gíẹgíẹ ṣùgbọ́n lọ́wọ́ wá ṣàánú ẹ̀yìn púpọ̀ ẹ̀sìn wá rọ̀ yí lọ́rùn báyìí mo dẹ̀rí jò ní ọ̀dà mo ń fi dàgbà tó ẹgbà tẹ́nu gbàmí sí fún báyìí ah mo ṣe oríire pé mo ṣẹ̀rùn darúgbó nìyẹn wọ́n rọra ń tàwọn díẹ̀ díẹ̀

tí a bá tẹríba tó fẹ̀lẹ̀ ṣe pẹ̀lú àwọn èèyàn. Rọ̀bí ìwọ́ tó fẹ̀lẹ̀ ṣe wà dẹni àpọ́nlẹ̀ kọ́dà àwọn bàbá wa tán tó wá bí yẹn wọ́n á afá ní ẹ̀wà ẹ̀wà lígí ẹ̀wà.

kó péré lẹ́sì èmi ẹ̀sí èmi tíjọba ìbíjà rẹ̀ èmi ìwíbà rẹ̀ rẹ̀ ọmọ alẹ́ sí ẹ nílùú iná pàtàkì fún ẹ tàwátọ́ àlúwẹ̀ sí ọ̀nà ìrúta ọ̀fà ìtọ́lẹ̀ bíṣọ̀ kan àwọn ọ̀dọ́ ó pọ̀ lọ́wọ́ wa. káàmùfà àtàkó lè kọ́ ìròyìn bíbí lórí bí i àtàkọ̀fà. ẹjá pàdé fúnra wa kí Àánú ọlọ́run ni kì í sábà rọrùn àbíkọ́lọ́n kó fi rọ̀ wá lọ́rùn. Káàmùfà àtàbí ọjọ́ sábà láǹfààní àti jẹfà èyí bàbá kan níjọ́ ènìyàn ní ẹ̀yà fásúnà ẹ̀ṣẹ́ máa ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn náà ti gbọ́ pé gíní yẹn àti ń kàó tí ń yé wa ṣùgbọ́n ẹ̀ṣẹ́ wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀tìrí mẹ́ẹ̀ẹ́dìsì because wọ́n ti dàgbà sínú ẹ̀ ẹwọ́n àwọn yàwá ní ìsìn tí ìmọ̀rò mọ́lára tẹ́lẹ̀ jìlìbáàbù yẹn kò mọ́ wọn lára tẹ́lẹ̀ wọn ò gbójú rí láti kékeré láti tètè máa fi kọ́ ọmọ yìí kó ti mọ́ wọn lára ìsìnrìn ẹ̀jẹ̀ ń gbọ́ wà sí ẹ̀ òun ni the best uniform fóbìnrin mùsùlùmí ìmúra wa ní káwọ́ ìmọ̀rù kó balẹ̀ gẹ̀rẹ̀ jẹ́ kẹwàá máa sọ fọ́pọ̀lọpọ̀ àwọn ìyá wa tán ti lé ní 50 60 70 yìí pé kọ́ ẹ̀jẹ̀ máa wá wọ́ nìsín àwọn pé ah, àfà báwọn mo ṣe máa wá rí ó máa

mọ́mí jẹ́ pé ní ìsọ̀ wọ́n jó ní ọ̀rẹ́ wọn tọ́jọ wà ní ìsọ̀ dìbòdà lọ́mọ yẹn o ìyẹn fẹ́ ṣe wedding ọ̀n kírísẹ̀ ní o mọ́mí dẹ̀ tẹ̀lé wọn lọ kí ni mọ́mí wá ṣe ń gbàtán débẹ̀ ara gíftì dání ọdẹ̀ gbangbe fún yẹn ọ̀nà ọlọ́bá wọn jẹ oúnjẹ ìyàwó kírísẹ̀ mọ́mí ti fún fẹ́ǹsì

ẹjá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ káfẹ́lẹ̀ báwọn bàbá wa yìí lò ojú wọn ti rí tàbá ń sọ ọmọ pẹ́lẹ̀ yóò tọ́ ilé yóò dá ẹ̀lẹ́lá máa fi sọ́ ẹ̀yẹ jáde sáàrò òkú ẹ̀yẹ kàyà sí ìdí sáàrè pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa fi sọ́ àní sọ́ ní kèfèrí lórí ẹ̀ wọ́n náà níyàn rẹ̀ ìwọ̀nba fi tàgbọ́yẹ wọ́n gbẹ́dé ni wọ́n gbàdé òdìrún ilá fẹ́bílì wal maw'izati lil hasana ẹ̀wọ́n rẹ̀ nìkan kan bá ṣe láyẹ̀ nìkan ṣe lẹ́wàá dípẹ́ ìwà dà ṣe ìsìláàmù nìyẹn ta ló gbìyànlẹ̀ lọ́wọ́ ń gbẹ̀lẹ́ tí ń gbé àwọn bàbá ń sọ pé mo ló ti ń jábọ̀ tí ò lókùn lọ́rùn

bọ́ ṣe brainwash àwọn kan ẹ̀tọ́ fi já sínú bandit bọ́ ṣe brainwash àwọn kan ẹ̀tọ́ fi ń fi bọ́m̀bù sára tó fi ń pa àwọn èèyàn káàkiri para wọn àwọn tí wọ́n brainwash tí wọ́n torí àkídà kodò mọ́ lọ́wọ́ yẹn àwọn ẹni yẹn ọlọ́run ọba bá wa fi wọ́n mọ̀nà tó fi product ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó sí kíní yẹn ni pé tọ́ bá ti rí pé àwọn dídà àwọn náà jì kúrò ẹ̀sọ̀tọ́ tún fún ọlọ́kàn balẹ̀ pé wọ́n dá ọlọ́run ṣe rí ṣòtẹ̀rí kíní yẹn ti ẹ̀ ọ̀hún mẹ́ẹ̀tẹ́ fún màtẹ́ ti bà dá àwọn ti fẹ́ àṣọ àfáyà ó ń gbọ́rọ̀ ẹ ní ọ̀fẹ́mọ̀ gbọ́rọ̀ ẹ máa iléyàn fa ẹ̀mí ti bàjẹ́ ti kàfàrọ̀ ẹ àwọn afẹ́fẹ́rẹ́pẹ̀lẹ́ bí ìbàjẹ́ pé ọlọ́wọ́n bá fún kan eléyìí tó wọ́n lè máa fi bàdéyàn. Ùdí ìrìnlá bẹ̀bí ilé ọ̀bí ká bí lè hikimati wà lè máa wọ̀nyí bọ́ tí ilẹ̀ hasana. Tàbálẹ̀ àwọn fẹ́ ìṣọ̀kan ní kọ̀mínítì wa, ẹ má jẹ́ gbé ẹ̀sìn gànàgànà dé. Ẹjá káṣe nọ́mà bá náà fi ṣe ṣe. Káṣe ní ti súnà tó pure, tó clean, tó neat, tó yanjú. Tó yanjú. àwátẹ̀ ń wé iná alẹ́ di alára aláwọn ìtajọ́ ń community gbogbo tó bá ti takótọ́ ò ní ẹ́bà ẹgbà bá participate níbẹ̀ aláwọn oríṣìí níbi tàbí ìṣiṣẹ́ ó lẹ́ẹ̀bà láyé pèmí lọ síbi òkú kí lọ àbíká lọ bó ṣe kó súnmọ́ mi tó àti gbogbo bí tí ó bá jẹ́jọ́kò tí ó tọ́ àà ní lọ ìwọ́nìyàn òjì tẹ́ lọ́rùn àbí ká sọ pé kèfèrí ni wọ́n àà ní pẹ̀wọ́n kèfèrí o. Ud'u ila sabili rabbika. ọlọ́run ni ẹ̀kà àwọn líìnù na lànà na ti gbìyàn. Ṣíkìmọ̀ náà máa túmọ̀ súnnà. na mawizati l-hasana. Ọlọ́run fi wáàsí gidi, wáàsí tó ṣe gbọ́ létí. Èèyàn tó fẹ́ pè sínú iṣẹ́ Ọlọ́run. Ó fẹ́ pè sínú tọ́lọ́run títò jíṣẹ́. Ó dẹ̀ ti ń sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ń jọ gbà. Ọláyọ̀ náà rọrọ rẹ̀ lẹ́ṣẹ̀ yìí. Ọláyọ̀ ọláyọ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ yìí. Ah! Wọ́n lè àwọn mọ́ta ń sọ yẹn tí wọ́n ní àwọn àkídà burúkú yẹn wallahi àwọn yàtá kọ́dà kò ní fi wọn lẹ́nu kọ́ tó máa lárúkú wọn ẹgbẹ́ bàbá bàbá wọn lórí kò dá ìsúrùbù yóò dá bil hikmati wal maw'izati al hasana hada uslubu saqim method tó ṣàárẹ̀ ni it is a sick method method tó ti ní ti wà nú ẹ̀ ọ̀n lo mẹ́tọ̀dù yẹn bí pèèyàn Wẹ́lmọ̀rìnbọ̀tílẹ̀ Hazana. Tẹ bá bèèrè lọ́dọ̀ 99% àwọn tí wọ́n jòkó àtàlátù náà missionaries ká má tanra wa jẹ́ òdodo ọ̀rọ̀ ní a má sọ wọ́lá ìtorí owó yìí. Kó tó wá sọ fún mi pé kí n kúrò bí tó jáwó wà á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún mi ní ọ̀hún.

ẹ máa mú fẹ́ kẹ máa ṣe business àwọn bàbá àwọn bàbá àwọn brothers ẹ̀yẹ kákan fàtí bẹ̀rẹ̀ sí lè kíw mú fẹ́ kẹ gba fàtí mẹ́rin máa tán oṣù fún wọn ẹ má ṣe kíní ẹmọ́ wà á rí pé ìsáàsù ẹ̀yàn wọn ní ìdárò wọn ní sọ pé àwọn akọ̀ǹtọ́jà àwọn ọjọ̀mọ́ kan tó gbà sí ẹlẹ́nu kò tún nìdí ṣe kọ́rọ̀ ma ó dábà mí lọ sí àkáǹtì wọn bí ha ó tún máa tó bí oṣù mẹ́ta ọkọ̀ tún dédé rí pé ó ní wá kí wọn ni ọba

ṣùgbọ́n à ń sọ pé ń gbà tẹ̀sí lọ́wẹ̀ tẹ́wà ń bọ̀ ń bí iná lẹ́mà wọ̀ náà ẹ̀ láwẹ̀ lé nínú ọ̀rọ̀ òjò jù. wàlìmọ̀ ìbọ̀ tí ilẹ̀ hasana ti wájà dí bílẹ̀ tí ìyá hasan. àbúkú wa tó àbí ọlọ́run ta sọ́run. iná bàkà huwa alamu máa ń dọ̀là ànsẹ̀ bí líyìí wà huwa alamu bí hẹ́tẹ̀dì. سبحانك اللهم وبحمدك اشهد ان لا وبركاته